alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run bá wa allah alimil ghaibi wa shahada ọba tó jẹ́ pé òun nìkan ló máa ń tọ́ pamọ́ àti gbogbo tó hàn wasalaatu wasalaamu ala nabiyina muhammad ìkẹ́ Ọlọ́run ọlọ Ọlọ́run kọba nabi wa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn aráalé rẹ̀ àtàwọn sọhábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́mọ̀ yá nínú ẹ̀sìn islam èyí tí a gbéyẹ̀wò ní ìrọ̀lẹ́ yìí òun náà ni ìdíyàwó ilmil ghaib ìmọ̀ pé àpèmọ́ra ìmọ̀ kọ̀kọ̀ kẹ́nìkan nínú tọ́lọ́wọ́n bá dá kọ́ wá yanu pé òun máa ń tọ́pamọ́ lẹ́yìn ọlọ́run àwọn àlùfáà wọ́n ní ilmul ghaib ẹ̀rí ìmọ̀ kọ̀kọ̀ ìtàsọ̀fà bí Allahu wahdahu la sharika la ọlọ́wọ́n bá nìkan ló ní màná a fi ròyìn ẹnìkan kan lẹ́yìn ọlọ́run kò sẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run nínú tọ́lọ́run ọba dá tọ́mọ̀ntọ́ pamọ́ lẹ́yìn ọlọ́run ọba tó dá gbogbo nǹkan. al-adillatu ala anna ilma al-ghaybi lillahi wahdahu la sharika lahu kathiratun minha àwọn ẹ̀rí tá a fi mọ̀ pé ọlọ́run nìkan ló mọ̀ ń tọ́pamọ́ ọ̀pọ̀ rẹpẹtẹ nínú alukur'an ká mú báyìí wá ká máa kọ́lẹ̀ ilé ayé ti dàrú ẹ̀dá ọlọ́run ọba kan yóò sì bọ́ yóò máa sọ fáwọn èèyàn pé ẹ wá bá mi kí n sọ ntọ́ pamọ́ fún yín nínú ayé yín kí dáadáa ó lè bá a ṣẹlẹ̀ sí yín kábúrú ó má bá a ṣẹlẹ̀ sí yín ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run nìkan ló máa ń tọ́ pamọ́ ẹni bá lóun máa ń pamọ́ ó ti gbé rẹ̀ sípò ọlọ́run kèfèrí ni ó sì jẹ́ kọ́lọ́mọ sì wá ní kèfèrí ẹ̀rí alákọ̀ọ́kọ́ ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní kúlá ya'lamu ma fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́wọ́n bá ní ìrìn ànábì sọ fún gbogbo ayé ipe kò sí ẹnìkankan tó máa ń tọ́pa mọ́ nínú sánmà tilẹ̀ Allah nìkan ló mọ̀ suratu namli aya sixty five fikehu delil àgbọ̀yé tá à gbọ́ lábẹ́ aya yìí òun náà ní pé gbogbo tó lọ́n da pátápátá wọn máa ń tọ́pa mọ́ Allah nìkan ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá wà láǹsọ̀ nínú alukur'an ọlọ́wọ́n bá ní walillahi ghaibu samawati wal ard ọlọ́wọ́n bá ní ntọ́ pamọ́ nínú sánmà àti ntọ́ pamọ́ nínú ilẹ̀ àti lérí ilẹ̀ ọlọ́wọ́n bá Allah lillah ọlọ́wọ́n bá nìkan lónìí ghaibu samawati wal ard lillah ọlọ́wọ́n bá nìkan lónìí wa ilayhi yarji'ul amru kulluh gbogbo nǹkan pátá yọ padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá ní suratu Hud aya 123 twenty three ẹ máa kọ́ lẹ̀ fíkẹ́ dalil kí n la gbọ́ yé tá n gbọ́ mbẹ́ òun náà ni pé ìtọ́ pamọ́ ni sánmà tilẹ̀ lillah òun nìkan náà lòun ní mímọ́ rẹ̀ ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́mọba ní wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu mafatihul ghaibi àwọn nǹkan tó pamọ́ wa indahu ọlọ́mọba ní lọ́dọ̀ Allah nìkan ló la ya'lamuha illa hu ẹlòmíì ọ̀mọ́ àfọlọ́nìkan ọlọ́run ọba wọn sọ pé wa ya'lamu ma fil barri wal bahari ọba ta ló máa ń tọ́pamọ́ yìí òun nìkan ló máa ń tọ́ wà ní eré yẹ̀pẹ̀ àti tí ń bẹ nínú omi. wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ọlọ́run ọba ní ewé kan ò ní jábọ́lẹ̀ lérí igi tó ní gbogbo àgbáńlá ayé àfikọ́ lọ́run mọ̀ sí wala habbatin fi dhulmatil ard hóró ọkà bàbà àbí hóró jéró gbogbo nǹkan hóró hóró ọ̀kan ò ní bọ́ sínú sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ nínú ilẹ̀ àfikọ́ lọ́wọ́ mọ̀ sí wala ratibin wala yabis gbogbo ohun tó tutù léwé ọlọ́wọ́n bá ní mọ́mọ́yé gbogbo ẹ̀ wala yabis gbogbo ohun tó ti gbẹ tó ti gbẹ tẹ́ ti dànù tẹ́ ti rọ́tì àrọ́tì àgbàrá ọlọ́ni mọ́mọ́yé ewé tó wà ń bẹ̀ illa fi kitabim mubin gbogbo ẹ̀ pátápátá èmi ọlọ́run ní mà sí kọ́dà ó tún wà nù àkọọ́lẹ̀ tíra mi tí wọ́n ń pè ní tíra kádàrá ó kélé àsíbẹ̀ tí ó dàrú ọlọ́run mọ iye gbogbo tí ń bẹ láyé ọmọ ń tọpamọ́ suratul an'am aya fifty nine ẹ̀yọ́ mayami fikihu delil kí n là gbọ́ yìí tá n gbọ́ lábẹ́ ilé òun náà ni pé al-ghaibu kulluhu lillah kọ̀kọ̀ ntí ó ṣẹlẹ̀ ntí ó ti ṣẹlẹ̀ Allah nìkan wahdahu la sharika la ẹlòmíì ò tún mọ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run tún sọnù àyà mi ọlọ́run ọba ní wama tadiri nafsun madha taksibu gada ọlọ́run ọba ní ẹ̀mí kan nínú àwọn ẹ̀mí tí mo dá gbogbo àwa tọ́lọ́run dá lọ́lọ́run bá wí o ọlọ́run ní kò sẹ́ni tọ́mọ tó ń ṣe lọ́la wama tadiri nafsun bi ayi ardin tamut bá ní ẹ̀mí kan ọmọbi tó ń kù sí kò sì mọ inna Allaha alim ọlọ́run ọba ní èmi ọlọ́run alim èmi nìkan mọ̀ mà khabir èmi mo lè fún yín ní ìròyìn tí ó ṣẹlẹ̀ àti tó ti ṣẹlẹ̀ ẹ̀dá kan ò tó bẹ́ẹ̀ suratu Luqman aya thirty four fíkẹ́ ò dẹ̀lẹ̀ kí n là ń gbọ́ yé lábẹ́ ẹ̀rí òun náà ni pé ẹ̀mí tí ọmọ tí ó ṣẹlẹ̀ sí sọ wá rọrùn fún kọ́mọ tí ó ṣẹlẹ̀ sẹ́lòmíì kayfa yadda'i ahadun ilma al-ghaib kí ló délé ní tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn láyàláyà tí wọ́n sì ń sọ fáwọn èèyàn pé ẹ máa bọ̀ wá èmi ọ̀sán tó ti ṣẹlẹ̀ síwájú yìí sì sọ́n tí ó ṣẹlẹ̀ sí yín nítorí kábúrò má bàa ṣe yín. atal anbiya èdè ni gbogbo àwọn anabi ọlọ́run wàláhi atal anbiya gbogbo àwọn anabi ọlọ́run láti eré anabi adam títí tó fi dé anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́nìkan tó mọ̀ ń tọ́pamọ́ ọlọ́run sọ nípa anabi nù nípa anabi nù sọ fáwọn ọjọ́ rẹ̀ wàlá akólólá kùn indi khaza'inullah anabi Nuhu ni ẹ̀yin ìjọ mi ẹ tẹ̀lé tọ́ lọ́wọ́n ọba èmi ò ní nǹkan kan tí ń fi da yín lọ́lá pẹ́pẹ́ ọ̀rọ̀ kankan ò sí lọ́dọ̀ mi nínú tẹ̀ ń wà ọwọ́ àlà lọ́wà wàlá alamul èmi ò sì mọ kọ̀kọ́ o ìn mọ ntọ́pamọ́ o suratu Hud aya thirty one ẹ̀ máa kọ́ ọ́lẹ̀ nítorí ìyàn nabiyullahi Suleiman anabi wa Suleiman wọ́n ní bó ṣe jẹ́ anabi ọlọ́run tó tọ́lọ́ ń da lọ́lá tó tọ́lọ́ ń fi gbogbo nǹkan kẹ́ tó òun náà kò mọ ntọ́pamọ́ hudhud ẹyẹ kanáà ń pè bẹ́ẹ̀ ẹyẹ yìí anabi sulemani àmọ́ aránsẹ́ káàkiri ọwọ́ wa ti láàárọ̀ ọjọ́ kan kò rí gbọ́ wa dọwọ́ ọ̀sán ẹyẹ yìí wá dé padà ni wọ́n sọ fún anabi sulemani ó ní ahatu bima lam tuhit bih èmi ti máa ń tiwọ́ ọ̀ma wàjituka min saba'in binaba'in yaqin èmi wá mú bọ̀ báyìí láti ìlú sàbáyìí ìròyìn tọ́dẹ̀mí lójú tí ò dáwọ́ lójú èmi máa ìwọ ọmọ adẹ́pẹ́ kẹsẹ́ gbogbo nǹkan la anabi suleiman ma suratu namul aya twenty two anabi wa ibrahim ńkọ́ aleyhi salatu wa salam àwọn màláíkà wọ́n lọ sí ìlú anabi lutu wọ́n lọ lè pa wọ́n rẹ́ lọ́hùn wọ́n wá ya ọ̀dọ̀ anabi ibrahim nígbà wọ́n débẹ̀ wọ́n débẹ̀ ìmúra wọn ìmúra wọn bí ìmúra ọkùnrin ni nígbà wọ́n dọ́dọ̀ anabi ibrahim aleyhi salatu wa salam anabi ibrahim ó mọ̀ pé màláíkà ni wọ́n lọ́ba lọ lè pa ẹran lọ́ba ṣe ẹran tẹ́ ẹran dùn ó wá gbé ẹran náà ó gbèsè iwájú wọn ó wá ní ká máa jẹ ẹ àwọn wá ń sọ fún pé a he qalu la takhaf anabi ibrahim wá rí i pé wọn ò jẹun náà ẹ̀rù wá ń bà pé kí ló dé tẹ̀ jẹun sẹ́yìn ẹ jẹran ni qalu la àwọn màláíkà wá ń sọ fún anabi ibrahim pé má bẹ̀rù inna ursilna ila qaumin luta màláìka ni wa o ọkàn rí wa báyìí ọlọ́run rán wa sí ìjọ lóòtù ní kálẹ̀ pa wọ́n rẹ́ tọrọkùnrin wa àtọkùnrin wọn ń bára wọn sùn lọ́hùn suratu Hud aya seventy ẹ̀yọ́ mayami anabi Ibrahim ọmọ pé màláìka ni wọn àbígbà tí wọ́n tó sọ bẹ́ẹ̀ ẹnìkan ọmọ tó pamọ́ lẹ́yìn Allah nabiyullah Yakub anabi Yakub ńkọ́ wọ́n ní wàlláhi ó sunkún lérí anabi Yusuf ipe anabi Yusuf ti kú bẹ́ẹ̀ anabi Yusuf sì wà ní Misra ní Egypt tí ń bẹ ń bẹ ń bẹ ń lé ọba tí ń gbádùn ń bẹ bàbá sì sunkún sunkún sunkún nílùú wọn títí tí ojú wọn fi fọ́ tí wọn bá wá mọ̀ pé anabi Yusuf sì wà láàyè ni sẹ mọ̀ pé wọn ò ní sunkún tójú òfin wá fọ́ káfa kan mọ sọ pé òun mọ ń tọpa ọmọ láyé ẹ mọ kẹ́ni kan mọ sọ pé òun mọ ń tọpa ọmọ láyé mọ Allah nìkan ló mọ̀ hatta sallallahu alayhi wa sallam anabi wa Muhammad kọ́tọ́jẹ́ pé òun lọ́lọ́wọ́n bá fẹ́ràn jù òun ló ga òun ló lápọ́nlé jù nínú gbogbo àwọn anabi ọlọ́run wọn ni hatal mustapha sallallahu alayhi wa sallam la ya'lamu al-ghaybi anabi wọn náà mọ̀ ọ́ anabi ọmọ ntọ́pamọ́ ọlọ́run dídí sọ fún anabi ni pé sórí ntọ́pamọ́ àga kan ni èmi ọlọ́run nìkan mo jòkó lérí ẹ̀ ẹnìkan ò sì gbọdọ̀ bá mi pín ìjòkó ẹnìkan ò gbọdọ̀ jòkó lérí ẹ̀ lẹ́yìn èmi ọlọ́run ọlọ́run wá ní ká anabi ó fún gbogbo àgbáńlá ayé pé ìmọ̀ kọ̀kọ̀ kò sí lọ́wọ́ ẹ̀ ọlọ́run sọ Qur'an قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ìrẹ́ ànábì sọ fún wọn yín pé èmi ò ní kápá fúnra mi láti ṣàǹfààní kan fúnra mi èyí sì lè dáàbò bora mi níbi ìnira kan àfi tọ́lọ̀ ń bá fẹ́ ọlọ́run nìkan ní í ṣe é walaw kuntu a'lamul ghaiba èmi èmi Muhammad ana Muhammad walaw kuntu èmi Muhammad a'lamul ghaiba tọ́ba dẹ́kẹ́ mọ́ mọ́ ń tọ́pamọ́ ni lastakthartu minal khairi dáadáa nìkan ni ọba máa ṣẹlẹ̀ sí mi wà máa má sani yasu aburú ò ní ṣẹlẹ̀ sí mi nítorí pé èyí ti màpá burú ń bọ̀ èyí ti yẹ ẹ́ in ana illa nadhirun wa bashirun liqaumin yu'minun ní tí mo kàn jẹ́ òun náà ni pé mo jẹ́ olùkìlọ̀ fún yín kí n sì máa dùn yín nú kí n sì máa fún yín ní ròdùnú lérí dáadáa tẹ́ bá ṣe fún gbogbo àwọn ìjọ tán bá ní ìmánì èmi ìwòsẹ́ o èmi ìwòràwọ̀ o Emi ò mọ tí ó o emi yẹn sọ tí ó ṣẹlẹ̀ fún yàn lọ́la o suratul A'raf àyà one eighty eight kí gbogbo àfa kalọ̀ lè wo bẹ́ẹ̀ one eighty eight suratul A'raf nígbà wa wá jẹ́ pé anabi ti declare ipe òun ò mọ tó pamọ́ ayò alim yadda'i ilm al-ghaib onímọ̀ wo ni wọ́n sọ fáyé pé ẹ máa bọ̀ wá yín sọ tí ó ṣẹlẹ̀ fún yín ayò shaykhin yadda'i ilm al-ghaib ṣé wò lọ láyàláyà tí ó gbìn nǹkan síta tí wọ́n sọ fáwọn èèyàn pé àní ẹ máa bọ̀ sẹ́ ìtọ́pamọ́nú ayé yèmí ọ̀sán fún yín ayu imaamin yadda'i ilma al-ghayb imaamu òní kírun fáwọn èèyàn tó fẹ́ jòkó lérí àga ọlọ́ ayu alhaj yadda'i ilma al-ghayb alhaji awòràwọ̀ tí wọ́n sọ fún àwọn èèyàn bó wọ́n sọ ìtọ́pamọ́ fún wọn wàláhi atar rasulu láyà alamul ghayb anabi gan ọmọ ntọ́pamọ́ tọ́ba ọmọ ntọ́pamọ́ ni ogun uhudu tí wọ́n lọ tí wọ́n pa seventy àwọn sahaba anabi yóò ní lọ hatal malaika àwọn màláyíkà ńkọ́ bí wọ́n ṣe súnmọ́ ọlọ́run ọba tó yẹ wàláhi hatal màláyíkà àwọn màláyíkà náà mà ọlọ́run ọba ni wà allama adama li asma'a kullaha ọlọ́run ọba ni mo fi àwọn orúkọ ọ̀kan mo fi ma adama thumma aradahum ala al màláyíkà ọlọ́run ọba ni wà adam mọ̀ bọ́ sọ́dọ̀ àwọn màláyíkà faqala anbi'uni bi asma'i àwùlá ọlọ́run ní ẹ̀yin màláyíkà adam ló dóyin ẹ̀yin náà lẹ dóyin ó yẹ fún mi ní orúkọ àwọn nǹkan tí mo kó kalẹ̀ yìí in kuntum sadiqin bọ́yá olódodo ni bọ́yá èso òdodo lérí ẹ̀ qalu la ilma lana sọgbọ́ baba baba imam sọgbọ́ afa sheu alhaji awo yẹpẹ qalu la ilma lana àwọn màláyíká ní gbogbo wa pátá la panupọ̀ a ní ma a ma kọ̀kọ̀ illa ma allamtana àfi tó bá fi mọ̀ wá nìkan iná la ma innaka alimul hakim ìwọ ọlọ́run onímọ̀ wọ́n lọ́mọ tọ́pọ̀ àmọ́ àmọ́ àṣàlàyé fún wa ọ̀jọ̀gbọ́n sì ni ọ́ suratul Baqara àyà thirty one àti thirty two ọmọ ni dáa ẹni bá wà ń pàpè mọ́ra ipò òun mọ̀ ń tọ́pọ̀ àmọ́ màláìka ni anabi ọlọ́run ni àáfàá ni ṣéhù ni ìmáàmù ni mísánà ni àmírù ni tọ́wọ́n sọ fáwọn èèyàn pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ yín sọ tọ́pamọ́ fún inú ayé yín faqad ashraka nafsahu billah ó ti fira rẹ̀ sẹ́gbẹ́ ọlọ́run ó ti gbéra rẹ̀ sẹ́gbẹ́ ọlọ́run ẹni bá sì gbé rẹ̀ sẹ́gbẹ́ ọlọ́run ọba ọlọ́run yóò kó nu àwọn ẹrú ẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń wọṣẹ́ àwọn tí wọ́n ń sọ pé àwọn ọmọ ń tọ́ pamọ́ àtàwọn tí wọ́n gbà pé wọ́n máa lóòótọ́ tí wọ́n ń nájà wọn á ṣàlàyé méjèèjì níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ọba wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó máa ń tọ́ pamọ́ nú ayé wa dáadáa èyí tó wà nú kádàrá ọlọ́run ìṣe fún wa ọba tó máa ń tọ́ pamọ́ tọ́jẹ́ pa burú nínú kádàrá wa á fi agbára rẹ̀ bẹ́ẹ̀ kó fi agbára náà kó fi mú kú fún wa kọ́lọ́wọ́n ọba wa ṣe gbogbo alẹ́ lérí rẹ̀